mo dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójọjọ́ ṣeré ṣe dáadáa ni mo bá yín mo fẹ́ dáhùn fún àwọn ìbéèrè tí àwọn kan bí mi mo máa ń sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin àwa la máa ń kọ ọkùnrin bó ṣe máa ń parọ́ tọkùnrin bá mì tẹ á ṣàìsẹ ọ bá wo obìnrin tó jẹ́ tí ọkùnrin bá ti rí pé obìnrin tí ara ẹ̀ kò tọ ọ̀rọ̀ nìyẹn tó dẹ̀ mọ̀ wípé òun fẹ́ do ẹ̀ òun sì fẹ́ gbádùn bẹ̀ kó tó lọ á lọ ya irọ́ kún irọ́ tó máa máa pa fún ẹ. tọkùnrin bá rí wípé you are the type tóun pẹ́sítà òun tóun béèrè àwọn nǹkan tí ò kàn ẹ́ pàápàá tó bá jẹ́ ọkùnrin tí ojú ẹ̀ ti rí kò sí bó ṣe lè dá tó tí ò dẹ̀ fẹ́ fail again kò ní o ò ní sí lórí list àwọn tó lè fẹ́ sílé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń fi pé ẹ̀ ń safeguard àbí ẹ̀ ń guard ọkùnrin ẹ mọ̀ pé ẹ lè gáìdì wọn wọn kì í ṣe ọmọdé mo máa ń sọ fún yín tí ọkùnrin bá ti rí wípé you are the type tó ń bá sọ fún pé òun níyàwó mi àbó òun bímọ mi ò ní fẹ́ òun á parọ́ fún ẹ kó o tó mọ̀ pé ó ti níyàwó mi àbó ti fẹ́ lòmí àbẹ́lòmí ti bímọ fún á ti dú ẹ débi tẹ́ pé ó ti jẹ òbò ẹ yó ti jàjẹsẹ́kù òbò ẹ bó bá wù ẹ tó bá mọ̀ tó bá lo fẹ́ lọ ṣé ìdè sáfẹ́ kò kàn mọ́ ìgbà tó time tó bá fẹ́ kó mọ̀ ló máa mọ̀ bẹ̀tọ́kùnrin bá mọ̀ wípé ẹni tó ní open mind ni ẹ́ tí ò mind á sọ iye obìnrin tó ti gba wájú ẹ̀ kọjá á sọ iye òbò tó ti dó kódà á sọ iye ọmọ tó ti bisita. síta bẹ̀ tó bá ti rí pé onírọ́ ni ẹ́ á fi rọ́ bẹ́ẹ̀ lò tó bá ti rí pé ẹni tí ò fẹ́ rí èèyàn ẹni tí ò tiẹ̀ fẹ́ gbọ́ pé òun ti òun tiẹ̀ ń bá bébí mama òun sọ̀rọ̀ òun tiẹ̀ lẹ́lòmíì ò ní gbọ́ nǹkan kan ìjọ tó bá fẹ́ ṣetán pẹ̀lú ẹ̀ ìjọ náà ló máa wá sọ fún ẹ pé wàá kọ̀rọ̀ obìnrin kan àráǹdì ẹ̀ tó ń wá ni ó bá béèrè á ní ìyá ọmọ òun ni á ní ìyá ọmọ òun ni títí títí títí tí ó ti mọ̀ pé nǹkan tó máa fi lé ẹ pé ò ní fẹ́ rí á ní ìyá ọmọ òun ni ó dẹ̀ mọ̀ pé òun ti ṣetán pẹ̀lú ẹ wàá bínú wàá lọ kò ní bẹ́ẹ̀ padà mọ́ torí pé ìwọ ló jẹ́ kó bẹ́ẹ̀ fi irá irọ́ kó fi bẹ́ẹ̀ pinlẹ̀ ṣe ìgbésí ayé ẹ̀ tọkùnrin bá rí pé òun dún ẹ lẹ́ǹkan nípa agbára òun òun dún ẹlẹ́ǹkan pé agbára òun ṣe tó òun rí pé ò gbádùn ẹ ò complain ìjọ ke ìjọ mi tó bá máa dún ẹ á lọ mú ọ̀pá ẹ̀yìn á lọ ya oko kún oko tó máa fi dún ẹ á dún ẹ nídòó wèrè torí pé wọ́n ló kọ́ nírọ́ wàá dẹ̀ máa rò pé okó ẹ̀ ń lé okó ẹ̀ ń lé wàrà sóun fi nǹkan dún ẹ ni ìjọ tí oògùn tó ń lò yẹn tó bá ti su okó ẹ̀ á padà sípò ó ti mọ̀ pé ó dẹ̀ ti ṣetán pẹ̀lú ẹ ó fẹ́ kó máa lọ kò fẹ́ dún ẹ mọ́ ó ti mọ̀ pé tóun bá dún ẹ nídòó pé bó ṣe ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ inú abí ẹ o lè lóò ṣe mọ́ ó ti ṣetán pẹ̀lú ẹ òun kò fẹ́ fẹ́ ẹ mọ́ ọkùnrin tó bá gbójú gbóyà sọ fún ẹ wípé òun ní girlfriend tó dẹ̀ ń ṣó ẹ̀ fún ẹ pé òun ní girlfriend kó mọ̀ pé ó ti ṣetán pẹ̀lú ẹ tọkùnrin bá ṣe nífẹ̀ẹ́ ó láwọn fact kankan tó máa hide from you torí ọkùnrin bá dẹ̀ ti ṣetán pẹ̀lú ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní rí pẹ̀lú girlfriend tó ń bínú bó ṣe ń bínú kò ní nu ara ẹ̀ sọ fún ẹ pé kó lọ bẹ́ẹ̀ ó ti fẹ́ lé ẹ bẹ́ẹ̀ kò ní sọ fún ẹ pé kó lọ ó dẹ̀ ti mọ̀ pé the more bó bá ṣe ń rí girlfriend yẹn á máa dùn ẹ́ tó bá rí pẹ̀lú obìnrin lẹ́nìí tó bá dùn ẹ́ á bẹ̀ ẹ́ pé kó má bínú tó bá tún di next week wàá tún rí àtúbẹ̀ ẹ̀ pé kò má bínú ó mọ̀ pé ìjọ kan ó máa bẹ̀ ẹ́ wàá yarí pé ó ti tán ihun tó fẹ́ achieve nìyẹn ibi tó ń mu lọ pẹ̀lú ẹ̀ nìyẹn ó ti mọ̀ pé nǹkan tó máa fi lé ẹ̀ nìyẹn ṣùgbọ́n á máa bẹ̀ ẹ́ pé kò next week á a tún bẹ̀ ìjọkọjọkọ ló máa bẹ̀ ẹ́ lò ní gbẹ̀bẹ̀ mọ́ ó dẹ̀ ti mọ̀ pé ìjọ yẹn máa wáyé bọ̀ ó ti ṣetán pẹ̀lú ẹ̀ kò fẹ́ fẹnu ara ẹ̀ lé ẹ sọtọkùnrin bá sì ń pọn ẹ lé tó sì ń lóbìnrin tó ń hàìdẹ má push ẹ débi wípé a wà bold láti sọ fún ẹ pé yes òun ni kí ló fẹ́ ṣe tọkùnrin bá sì ń pọn ẹ lé tó sì ń hide nǹkan pẹ̀lú ẹ jọ wà níbi àpọ́nlé yẹn o my dear obìnrin má fúnra jara jára ẹ̀ bọ́lẹ̀ níbi tó gbé ẹ sí lára bí wà lápọ́nlé ni pé tí o bá ń fẹ́ ọkùnrin tó fún ẹ ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ilé ẹ̀ ṣó mọ̀ pé lójú tiẹ̀ ti fún ẹ ní free hand láti wọlé ẹ̀ ni ẹ̀tọ́ ẹ ní láti pè é níjọ́ tó o bá fẹ́ wá torí pé dìfá àpọ́kùnrin fún ẹ ní kọ́kọ́rọ́ ó ṣà ẹ̀yàn ni kò mí wípé bó ṣe ṣà ẹ̀yàn yẹn ẹ àwọn tó kù á discard wọn àbá discharge wọn àbáwọn tó kù kò ní í dó wọn mọ́ ẹ tí ì fẹ́ra yín kódà tẹ bá fẹ́ra yín gan kò mí wípé ọkùnrin ò ní dóbò míì so tó bá wá jẹ́ girlfriend tó fún ẹ ní kọ́kọ́rọ́ ilé tó ti fún ẹ ní free ticket sílé tó bá fẹ́ wùwọ ọmọlúàbí jọ́ tó bá fẹ́ lọ kí ó bẹ́tà kó jẹ́ kó mọ̀ pé òun bọ̀ nílé tó jẹ́ kó mọ̀ pé òun bọ̀ nílé kò ń ṣe nítorí pé kó má bàa bóbìnrin nìkan kí ni ẹ kí ni nǹkan tó fẹ́ gbà nínú ẹ̀ láti lọ sílẹ̀kùn ilé kó lọ rí pátá lórí bẹ́ẹ̀dì àbí kò lọ rí stain lipstick lórí bed àbí kò wọnú inú toilet kò lọ rí menstruation pad ẹjọ́ tó bá kó tó kó tó meet ọkọ wọ́n wá pé wá délé wá lọ bárù nǹkan báyẹn lójijì kò dẹ̀ sílé kó tó pé kó tó explain bó ṣe jẹ́ gan wọ́gán wa ti ní high blood pressure kó tó explain fún ẹ kó tó sọ pé à bó ṣe rí leléyìí kò rí bẹ́ẹ̀ wá ti ní BP so ó bẹ́tà tó bá ń bọ̀ nílé pẹ̀lú kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ ẹ̀ gan inform ẹ̀ pé àmọ́ ń bọ̀ lélẹ̀ ni o gbogbo nǹkan tó bá jẹ́ pàǹtí nílẹ̀ á lè palẹ̀ mọ́ ẹ̀ lẹ̀ ọ̀nà téèyàn fi ń mú ọkùnrin kọ́ nìyẹn pé ẹ bóyá mo máa fẹ́ àbí mi ò fẹ́ o ò lè rí mú àfi tó bá fẹ́ jẹ́ kó mú òun tọkùnrin bá dẹ̀ ti ń jẹ́ kó mú òun kó mọ̀ páyé relationship yẹn ti ń bàjẹ́ nígbà tí wọ́n bá lọ́lé unannounced tó bá pátá lórí bed àbí torí pọ́kùnrin fún ẹ ló ó fún ẹ ní kọ́kọ́rọ́ lé ẹ kò ní dóbò mímọ́ nínú ilé ẹ̀ tí ò tí ì fẹ́ sílé àwọn tó fẹ́yàn sílé gan gbóbìnrin wálé kámbèlè tẹni tí ò tí ì fẹ́ sílé so tó bá wá wọnú ilé ẹ̀ tó ṣílẹ̀kùn tó bá pátá lórí bed tó lọ sínú bedroom torí eh, period eh, pad period kó tó explain fún ẹ eh, ẹ̀jẹ̀ eh ti kọ́kọ́ runá so ó bẹ́tà kó gbìn fọ́ọ̀mù pé mo fẹ́ wálé o mo ń bọ̀ mo ń bọ̀ léni tí n bá ṣe tán bí iṣẹ́ so gbogbo nǹkan pàǹtí tó wà nílé á lè palẹ̀ mọ́ ẹ̀ á lè palẹ̀ mọ́ ẹ̀ tó bá wá ìfọ́ọ̀mù ẹ̀ tó ti wá wọlé tó wá rírú nǹkan báyẹn kó mọ̀ pé ó ti ṣetán pẹ̀lú ó fẹ́ kó bìbínú ju kọ́kọ́rọ́ òun lẹ̀ kó fẹ́ fẹ́ ẹ mọ́ lẹ́yìn tó yìn fọ́ọ̀mù ẹ̀ tó tún délé tó bá nǹkan tí ò yẹ kó rí ó ti ṣetán pẹ̀lú ẹ̀ ọ̀nà tó máa fi gba kọ́kọ́rọ́ ẹ̀ padà lọ́wọ́ ẹ̀ ló ń wá. so àwọn nǹkan kan wà tó jẹ́ wípé aláti aláti mọ̀ the fact wípé ọkùnrin ọkùnrin ò ọkùnrin ò sọ fún ẹ kò jẹ́ kó mọ̀ ó wà lọ́n fún ẹ ẹ bọ̀ ẹ sọ fún mi pé mi ẹ lọ́mọ náà ó ti mọ̀ pé tóun bá sọ fún ẹ ò ní fẹ́ òun àwọn yẹn ò kí ń ṣe rọ́ àwọn yẹn ò kí ń ṣe rọ́ tó máa sọ pé létà ó wá kàṣẹ ọkùnrin ó wá tìtorí ẹ̀ ò ní fẹ́ mọ́ then ọkùnrin sọ fún ẹ pé mi ò fẹ́ mo ò fẹ́ gbé kọ́ kankan o a particular kọ́ wá wọlé wá gbé ó wá ṣe kọ́ yẹn tó wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé àṣebẹ́lẹ̀ ní gbé kọ̀ọ̀kan kí ló ní tẹ́ wá gbélé òyìnbó tó ṣe rẹ́sà ló ṣe pẹ́ńsù má gbàgbé pé òun ló ní máìndà rẹ̀ òun ló lóun ò ní gbé kọ́ òun dẹ̀ ló tún padà gbé kọ́ èmi ò réyàn sọ àwọn ilé fún mi ni mo ṣe ń sọ fún yín nígbà tèmi pé àwọn mistakes ẹ máa ń ṣe tàbá wí tán ni ń bàjẹ́ iwájú wọn jẹ́ àánú ẹ̀ ṣe mí ẹ tiẹ̀ sì jẹ́ kọ́ lọ́jọ́ iwájú náà ó lóun ò ní gbé kọ́ question kan wà tí ọkùnrin ò bá tí ì fẹ́ tó bá ń pẹ́ṣítà prevent ọkùnrin láti fẹ́ ẹ láti fi ẹ ṣàyà torí àwò pé oníwàhálà kan lélẹ̀ tí bá fẹ́ léyìí eléyìí ò ní jẹ́ gbádùn bí àkílódé ṣèbẹ́ lẹ́yìn gbé kọ́ ẹṣẹ wá ń gbé ẹ̀dẹ̀ lẹ fẹ́ sùn ẹ wá ń gbé kọ́ pàtó àwò pé kí ni tiẹ̀ irú àwọn nǹkan báyà máa bẹ rẹjọ rẹjọ àwọn nǹkan tó máa ṣokùnfà tí òfin ní fẹ́ ẹ nìyẹn torí má gbàgbé o ọkùnrin yẹn mọ ibi tó ti ń bọ̀ o ó dẹ̀ mọ nǹkan tó jó òun ti rí tó bá ti rí nǹkan tó ṣe tó farajọ nǹkan tó ti rí rí ó máa nullify fífẹ́ yẹn ni o so tọkùnrin bá ṣì ń àìdẹ̀ fún ẹ pé òun fẹ́yàn kan ìjọ tọkùnrin bá ti ń sọ fún tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó mọ̀ ó ti ṣetán pẹ̀lú ẹ̀ torí the fact orí pẹ̀lú girlfriend nínú wàá tún ṣì rí wàá tún ṣì rí wàá tún ṣì á dẹ̀ máa bẹ̀bẹ̀ títí títí títí títí tó máa fi sú ẹ tó máa fi sọ pé ò ṣe mọ́ n tó dẹ̀ fẹ́ achieve náà nìyẹn bọ̀ ọkùnrin tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ kò fẹ́ jẹ́ kó jù kò fẹ́ kò fẹ́ kó lọ mọ́ òun lọ́wọ́ kódà tó bá mu báyìí kó ka lórí obìnrin tó ń dó bòbá á máa sọ fún ẹ pé bèbí lòun ń dó kó o rí pé ó ń dàtọ̀ á máa sọ fún ẹ pé omi ṣóróró ló ń dà nínú ẹpọ̀n òun kò ń o ka lójú méjèèjì á máa sọ fún ẹ pé kò rí bẹ́ẹ̀ níjọ́ tó bá ti gbójú bọ́yọ̀ àsọ fún ẹ gbàgbé ẹ ìwọ gangan ó ti ó ti di èèyàn yẹpẹrẹ èèyàn yẹyẹ lójú ẹ tó bá mọ̀ àwọn nǹkan kan wà tí ò kàn then iwo tó béèrè question pé omo thirty something fe fẹ́ bàbá eighty oore wo lo rò pé ó fẹ́ ṣe fún bàbá yẹn wọ́n máa padà báyìí wọ́n máa dó ẹ nà ó mọ̀ pé àwọn ẹlòmíì ló máa dó ẹ bàbá yẹn ò lè rí ẹ dó mọ́ àwọn ẹlòmíì ló máa dó ẹ ìwọ́dẹ̀ wọn máa dó bàbá látòkè ni ẹni tó bá fẹ́ fẹ́ yàwó ọjọ́ alẹ́ at eighty ó ti pẹ́ jù ọkùnrin obìnrin tó bá lóun fẹ́ fẹ́ bàbá at eighty ó mọ̀ pé bàbá yẹn ní nǹkan tó lè jogún ni ànígbà yẹn ọpọlọgọ òṣìṣẹ́ dáadáa ìwọ ló máa bá kọ wíìlì olè tó fẹ́ jà ló fẹ́ jà kò sí nǹkan kan àǹfààní kan tó ló fẹ́ jẹ lára bàbá at eighty Ti wo mọ thirty something fe lọ fẹ́ ntó tí bàbá gbé ilé ayé ẹ̀ lo fe fẹ́ gbà na náà sọ pé ó náwọn ìyàwó ìyàwó kan ìyàwó ẹ̀ kan seventy kan sixty five ó ṣe filẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ kò jẹ́ tíyàwó yẹn ṣì wà lọ́ọ̀dẹ̀ ó ṣe fi wọ́n sílẹ̀ kó má lọ ba ilé yẹn jẹ́ tíyàwó yẹn ṣì wà nínú ọ̀dẹ̀dẹ̀ bàbá yẹn ó ṣe fi wọ́n lẹ̀ kó má lọ ba ilé yẹn jẹ́ because ó lè ló fẹ́ lọ jà ń kò sóore kankan tó fẹ́ lọ ṣe fún bàbá yẹn at your age bàbá yẹn ti over eighty ó fẹ́ lọ jalè ni ó dẹ̀ máa jalè yẹ wàá máa fi dóbò wàá máa fi dókò mí ń ta ni kò sí nǹkan kan tó fẹ́ kò sóore kan tó fẹ́ ṣe fún bàbá yẹn tí àwọn ìyàwó bàbá yẹn sì wà nínú ilé at that age seventy sixty five tí bàbá yẹn dẹ̀ ti over eighty wọ thirty ó lè ló fẹ́ lọ jà ó lóore kankan tó fẹ́ ṣe fún bàbá yẹn torí ò bímọ fún tó dá mi lójú o ò ní jẹ́ kó bímọ o ò ní gbà kó bímọ fún o máa máa do látòkè ni wàá dẹ̀ máa dókò mí ń so question yẹn mo ti dáhùn fi bàbá oníbàbá lẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ tó ṣì wà intact má lọ má lọ polúkúmuṣu ilé yẹn bàbá yẹn ìyàwó ọjọ́ alẹ́ ti late ju àdá age ó ti late ìyàwó tó wá kẹ́rù tó wá jalè tí bàbá ti ṣe é lẹ̀ òun ni irú ìyàwó yẹn at that age dẹni yẹn gbọ́ tìta òjòkó mo tún padà sórí pé ọkùnrin ń parọ́ nígbà míì mọ̀ bá ọkùnrin máa parọ́ according to bí o bá ṣe present ara ẹ̀ àbí bó bá ṣe project ara ẹ̀ tó bá project ara ẹ̀ fọkùnrin bí ẹni tí ò fẹ́ òótọ́ á parọ́ fún ẹ tó bá project ara ẹ nípa ara gbígbóná jù nípa nǹkan tí òkàn ẹ kò máa dá sí nípa nǹkan tí tọkùnrin bá rí i pé o lè ní ẹ tóun ò bá lówó lọ́wọ́ o ò ní fẹ́ òun tó dẹ̀ fẹ́ dó ẹ dọ́ba tó fẹ́ ṣò ẹ̀ kò ní rí ẹ lójoojúmọ́ a space a sọ pé iṣẹ́ ń disturb òun ò jẹ́ rí ẹ ó dẹ̀ máa fi space sí in such that ìgbà tó máa ní owó tó máa lè fi ṣe mùkàmùkà tá a fi ṣe ṣàgbẹ̀yójú yòyò fún ẹgbà yẹn ló máa máa rí i ìgbà tí ó máa rí owó bóyá rówó yá yí nǹkan kan tó fi máa ṣe ṣàgbàrí lójú yòyò fún ẹ ìgbà yẹn ló máa yọra sí ẹ toró ti mọ̀ pé ó lé alájẹbánu nìwọ obìnrin yẹn pé tóun ò bá wá ṣe mọ̀kàmọ̀kà lójú ẹ lójú àwọn fámílì ẹ pé onífunkan bíi tejò níyín o ò máa sa kò dẹ̀ tí ì du ẹ tẹ́rùn kò ì du ẹ tẹ́rùn sòtọ́kùnrin bá wá àwọn ọ̀tọ̀ ní kátígórì irọ́ yẹn o ṣé wá rí kátígórì irọ́ mi ò tí ì bímọ mo ti bímọ tọkùnrin bá ti rí pé ah, ah, mi ìlè fẹ́ ń dé àpàrọ̀ fún ẹ̀ kàtígórì irọ́ pé òun ò lálé òun lálé ọkùnrin sì nífẹ̀ẹ́ ló ń fi pamọ́ fún ẹ níjọ́ tó bá ti ń ṣò ẹ̀ fún ẹ báyìí má rò pé nǹkan ló máa ṣe o ó máa máa ṣe títí títí tó máa fi sọ pé ògbẹ̀bẹ̀ mọ́ ni torí òun gan ò fẹ́ ṣe mọ́ ó dẹ̀ ti mọ̀ pé nǹkan tó ń dùn ẹ́ nìyẹn òótọ́ ni mò ń sọ the fact pọ́kùnrin yẹ̀ fún ẹ ní kọ́kọ́rọ́ ilé kò mí ìpò ti fún ẹ ní kọ́kọ́rọ́ freedom ó ti fún ẹ ní kọ́kọ́rọ́ okó ẹ tó bá fẹ́ sì lọ sílé yẹn bí ó tiẹ̀ jẹ́ fóònù sọ pé mò ń bọ̀ o á lè palẹ̀ mọ́ pàǹtí ńlẹ̀ torí tó bá rí pàǹtí kó tó tiẹ̀ rí gan kó tó ṣàlàyé fún ẹ bó tiẹ̀ jẹ́ pé irọ́ ló máa pàpàpà ẹ̀jẹ̀ tiẹ̀ gan ti rù á change ọkàn ẹ̀ so kí ló fẹ́ lọ fi ojú ẹ̀ wá nǹkan tí ò yẹ kó o rí fún kí ló fẹ́ lọ fún anyway mo sì máa jáde later shavarikolo.com ẹ lọ rẹ́jísítà ńbẹ̀ ilẹ̀ danabit náà ẹ má gbàgbé láti pè mí ire o ẹ káàárọ̀